ṣùgbọ́n àwọn ní mímọ́ àwọn kà wọ́n lẹ́nu mọ́ lọ́nà méjì wọ́n di alákọ̀ọ́kọ́ àwọn ọba ayé kámútọ́mọ ẹ̀dí ènìyàn àtẹ̀bí ara wa tó yé wa yé kéèké àwọn ọba ayé tí wọ́n jẹ́ alágbára tí wọ́n á máa nífi àwọn èèyàn kan lẹ́bi àgbò nífi àwọn èèyàn kan lẹ́bi ẹ̀ẹ́dọ́gbọ̀n. ṣé ìnífẹ̀ẹ́ àwọn èèyàn yẹn àbí ìníkẹ́ wọn lẹ́bi àbí ìlànà wọn lójú ó túmọ̀ sí pé àwọn ènìyàn wọn lè tẹ̀ bá tẹ̀ si sọ. ọwọ́ túmọ̀ sí pé sísọ wọn ti bá àbíọ́ tó túmọ̀ sí túmọ̀ sí tí ọ̀pá túmọ̀ sí wọ́n ti á ah, ó ká pé àánú ọmọ ọ̀nà méjì àwọn onímọ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tó dáwọ́ ọmọ ọmọ ẹsẹ̀ kan nípa àti máa yí ìtumọ̀ ń bá tó ara rẹ̀ padà wípé tá a bá ti bá wọn lòdì bí ìròyìn yẹn rí lára ọmọ láti rí náà wí. Yorùbá la bá tó fún wa wípé ọlọ́wọ́ bá máa ń inú àgbọ̀yọ̀ ya ènìyàn ní ike bí ìgbà táwa náà kò sí jọra wọn. táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ti wí pé ara wa àbáyé àánú ara wa ló ó túmọ̀ sí pé àárọ̀ fúnra wa kò túmọ̀ sí pé bí ó sì rí fọ́nà. eléyìí òjò rẹ̀ ọlọ́run tó láàrin ga àti oyè wa wípé ìkẹtì bẹnu àwọn ìmáà ó tóbi ó ju ìkẹtì ọ̀ṣun lọ. ìdí àwọn ìmáà òun lọ́ba bá ṣe wípé ìkẹ́ rẹ̀ ọ̀gá ìdúró ẹ̀dẹ́ láyé. àwa ní àwọn ṣẹ́yìn òun yọ nínú àwọn ìdá ẹ̀. a àwọn míì e ìlú ìta wọn sọ fún àkọ́kọ́ pé tó ní àwọn bàbá wa rí ló ti bàbá wọn àjọ ní ayé. ṣé ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ṣe tó túmọ̀ sí ìjẹ́ ṣe náà ọ̀rọ̀ yorùbá lórí ti a ní ọba ọ̀rọ̀ ṣé ìjẹ́ وكان بالمؤمنين رحيما ọlọ́run bá bá tọ́lá rẹ̀ ká ọlọ́run ṣe wò lòun fáwọn ìgbàdo tó túmọ̀ sí wípé ọ̀run ti kẹ́kẹ́ bẹ́nu ọ̀rẹ́ ìgbà. حديث كان بدي الإمام الطبراني يوم صحيح التوحيد والتوحيد anábì ọ̀ṣọ́mọ sọ́lọ́ lọ́wọ́ àríwá yóò sọ́lọ́ ó pe ọ̀kan nínú àwọn sábẹ́rẹ́ àgbẹ̀dún mọ̀háàbù dábàá yìí anábì wa sọ fún mọ̀háàbù fífi aláwọ̀ ẹ̀lẹ́mọ́kà yóò á ní dáadé ẹ̀wọ̀ mi tẹ́lẹ̀ ń fún ọ ládùú àkàtọ́ ọmọ ṣe láwùjọ àná aláyíká mi lò jábàlì rẹ̀ ìdáyiná láàdá gbogbo àwọn àti tọ́ ọ bá jẹ́ gbèsè nígbèsè rẹ tó ga lókè wáyé ọlọ́run bọ́ bọ́ sọ́dọ̀ bá gbàdúrà yìí. alẹ́bàá Muhammad àdúrà bá anábì lélẹ̀ o ètò náà yàlẹ́. anábì sọ̀rọ̀ láàrin wa ni wọ́n sọ̀rọ̀ pé yá máa àtẹ̀rẹ̀ máa tọ́wọ́ bá ti ń gbàdúrà máa bẹ̀ lọ́wọ́ wípé Allahumma máa ní ìgbàlódé tó ní mọ́lìkà máa ń gbàṣà wàtáwọn ìyàwó mọ́lìkà máa ń gbàṣà wàtò بيدك الخير إنك على كل شيء قدير رحمن الدنيا والآخرة ورحيمهما تعطيهما من تشاء وتمنع منهما من تشاء ارحمني رحمة تغنيني بها عن رحمة من سواك أدعى إسماعيل الكبير والله وبابا طلع عليك والله بعد بابا ẹni tó bá sì wọ ọ lọ dọla fún ẹni tó bá wọ ọ dọla lọ́wọ́ rẹ̀ lójú orí òsì lọ́wọ́ ẹni ní ọwọ́ rẹ̀ lọ́wọ́ wà lọ́wọ́ ìdájà ara kò lè ṣe ayé ẹ̀rọ ayé mo sì ń gbẹ́kájú bá rẹ̀ ọ̀ká ẹni ọlọ́wọ́ bá wọ̀nyí mẹ́rin yóò nìyà wọ́n tó ti rí pé ìtẹ́ ẹ̀ kárí láyé wọ̀nyí aṣọ ìkẹ́ ẹ̀ kárí lọ́rùn ìkẹ́ ẹ̀ yọ̀dọ̀ ìjẹ́ rẹ̀ kárí láyé ìjẹ́ rẹ̀ ti dọ̀rùn níbi tí mo wá lọ sí tó wá ní wàrò yìí mà kúrò lórí jẹ́ yẹn náà ní ọ láyé àti tẹ́lẹ̀ yìí wọ́n máa wípé ohun tá sọ wípé ọ̀rọ̀ yìí mi yà ní pẹ̀lú olùgbàdo òdodo tó túmọ̀ sí wípé sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wà lérò wípé ní pé وكان بالمؤمنين رحيما lọ́wọ́ dàbẹ́ ni kẹ́ni ó bá ti lójú àti òdodo kò lè rí kẹ́mọ́ àkọlọ́rùn yorùbá la yóò ṣe ìkẹ́ rọ̀ṣìn ìkẹ́ ìsàlẹ̀ ṣùgbọ́n kò ní ìsìnkú lọ́rùn nìkan tá a bá ní ọba àṣàkẹ́ ọ̀rọ̀ òótọ́ ni ṣùgbọ́n tí mo rọ̀ṣìn kò dé níta lọ tá a bá ní àṣàkẹ́ ọ̀rọ̀ ni mo rọ̀ṣìn kò dé ọkọ rẹ ṣùgbọ́n kò tí ì fẹ́ torí pé ìkẹ́ ayé náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní onáàtì màṣúṣì ìkẹ́ ti ayé mẹ́lò ṣe ṣùgbọ́n kì í ti kẹ́tọ̀ káyì ìkẹ́tọ̀ náà ọ̀bọ̀ bá tọ́lá rẹ̀ ká sí ọ̀jà ti fáwọn tí wọ́n nígbàgbọ́ òdodo yóò máa ṣe fún wa láyé yóò sì máa ṣe fún wa lọ́wọ́ yóò ṣe fún wa láyé nítorí ìgbẹ́ni tó bá ní ìgbàgbọ́ òdodo ìkẹ́kẹ́ tó tóbi yóò sì kẹ́kọ̀ọ́ lọ́wọ́ kọ́lọ́run bọ́ba sọ́ra rẹ̀ ká kó fi ìyàn mànà lórí ẹ̀sìn àṣìlá ẹ̀sìn Islam ìkẹ́kàn tí ò sí kẹta ní sísẹ̀gbẹ̀ rẹ̀. wàkàánà bí ọlọ́run bọ́ba sọ́ra rẹ̀ ká òun ni ọba oníkẹ́sà fún àwọn tí wọ́n bá nígbàgbọ́ òdodo yọ kẹwọn láyé yóò sì tẹwọn lọ́jà kìlá nínú ẹni tí ó rí kẹta yìí. tí ó rí kẹ sọ̀rọ̀ ọlọ́jẹ́ kọ̀ọ̀kan wọ́n wà bẹ́ẹ̀. ọlọ́run bá ọwọ́ àtẹ̀síwájú ó ní máa ìyàwó ìdílé máa ní ìyàwó ọlọ́run ọmọ ọba àwọn tó náà wọn àlùfáà ìyàwó ìgbàwọn tó kù lọ ga màlíkì màlíkì yàwó mi bí anábì káwọn àbáwọn ìgbà tí ọkọ àwọn míì ọkọ wọn ní màlíkì yàwó mi ẹ̀rí pé méjèèjì láwọn tó bàbá ń tún lẹ́yìn àwọn èèyàn ẹlòmíràn ní màlíkì yàwó mi ẹlòmíràn ní màlíkì yàwó mi. méjèèjì ọlọ́run bọ̀ bá tọ́lá rẹ̀ bẹ̀ òjèèjì sọ ọlára yìí ọlára yìí máa ní ìyàwó ní bíi kéèyàn bá jẹ́ màlẹ́kù nínú ìdè lábáwá ìtumọ̀ rẹ̀ níbi fi ọ̀pá ni máa ní ọ̀pá tẹ́lẹ̀ ní ó pé ọlọ́run ti pé lọ́jọ́ ẹ̀sán òun lọ́ba lọ́jọ́ náà máàlìkì òun lẹni tó ní nǹkan máàlìkì yàwùmí bí ẹnu ibi ọjọ́ ẹ̀san òun ló ní. méjì tó lọ wá kọ́. àwọn onímọ̀ ní fi ń torí títa báwo yẹn ti dáadáa kì í fi gbogbo ọba ló ní nǹkan. àìsàn yẹn fẹ́ ní ọjọ́ ìjọba láyé tí ò rí ìfẹ́jọ́ kọ̀ọ̀tún bákan náà kìí ṣe gbogbo ẹni ó ní nǹkan dúdú wa tá à ń bẹ́ bí sẹ́ni tí ò ní nǹkan lọ wa wọ́n àti ọjọ́ àwọn ìgbésẹ̀ tí wọ́n ta sọ bó ṣe dúdú pé tí wọ́n lù wọ́n lọ bó ṣe pàgó wọ́n sálẹ̀ kẹta ṣùgbọ́n tó lù wá lọ́wọ́. ọlọ́run ọ̀gá ọba tó láàrin ká wá fún méjèèjì papọ̀ fún ara rẹ̀ màdíkù ni ọba yìí màdíkù ni ó tún ní nǹkan tí ó kọ̀ tó kó lè bá àwọn ẹ̀yà kọ́dà ní pẹ̀lú ọjọ́ mẹ́lẹ̀ ní ìwà inú àlàyé fáwọn onímọ̀ àti yóò tó yíwá sí. wọ́n ní ọlọ́run ọba tọ́lá ẹ̀ka máa dínkù ni máa dínkù rẹ̀ ní omi nǹkan. ṣé èèyàn bá ní nǹkan ó lágbára àti ṣe tó bá ní kúrò àbí ẹ̀kọ́? ṣùgbọ́n kò lè ṣe ó kí ẹlòmíì tọ́yàwó ti bá ní kúrò nígbà tó yọ ní àbájọ máa ní kú ibi wọn ní kàn wọn ní kó ṣe wú ní wọn bá tó kù wọn ní a máa ń tẹmẹlẹ wọn ní ìlú ọ̀rọ̀ rẹ wọn bá sábà. máa ní kùdẹ ní ó ní nǹkan aṣọ mi ní ń wọ̀ aṣọ mi ní gbogbo yà wọ́n ní tasọ́rọ́ fàfi ìdíkà bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ìtumọ̀ máyíkù nù kù wá lọ́ba ẹni ọba jọba ìtọ́jẹ́ nǹkan tiẹ̀ ó lè ṣe bó ti wù kó lò á tó máa lọ sí ilé ìgbẹ́ náà bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ àìmọye rẹ̀ jẹ́ láwọn bẹ́ẹ̀ kọ́ náà ọba lọ́wọ́ bó ṣe jẹ́ kó òun lòun ní gbogbo nǹkan kó tó fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní tá a ní ó lágbára àti gbà nǹkan lọ́wọ́ wa tó bá wọ̀ tó bá wọ̀. ìlànà máa ń nípa ìlànà nínú nínú ìyàwó bẹ láyé àti gbogbo tí ó dọ̀rọ̀ ọlọ́run bá ló gbogbo ẹ̀ lọ́wọ́ ọlọ́run bá ń kọ̀ọ̀tún gbogbo tí bẹ lábẹ́ ọwọ́ ẹ̀ gbogbo àwọn nǹkan tó tún fún wa òun náà òun náà ló fi kọ́kọ́ rẹ̀ lọ́rọ̀. nínú sọ̀rọ̀ ọba mi jẹ́ máàlì èyí tó ń jẹ́ máàlì. máàlì ìyàwó mi ọ̀rọ̀ ọba lọ́jọ́ ẹ̀ kan òun lòun ní ara ní ìlọ́wọ́ bá ń jà fún àwọn sọ́jú pàtàkì. ìbá ti gbé ọ̀sọ́jú ẹ̀ kan ìyá jẹ́ ni wọ́n sàbòsí fún bí èyí ọjọ́jọ́ àwọ̀jọ́jú jájẹ́jú èyí. kí ọ̀bá bá a ti ń pariwo fáyé kúrú yóò kú wáyé. lọ́yà àwọn ènìyàn ń ṣe wọ́n sùn sáwọn pépé. tẹ̀sí tí ọ̀bá ti wá lágbára láyé ó ti kó torí pé kò tẹ̀ sí ọ̀ràn ṣùgbọ́n ó ti wulẹ̀ kí ni ọ̀ máa ṣe kó gbé tí ọ̀rẹ́ tó rẹ̀ dá láyé ọlọ́run bó ta kó lóyà lójú ẹni tí wọn bí ẹsọ lẹlẹ yìí Ọlọ́run ọkọ ọta kọ lọjà lè yá mọ nínú ìjọ ẹjọ pé yáwó wọn yìí ti ń jẹjẹ ọjọ́ ẹsán ni ẹjẹ ẹjẹ mi Ọlọ́run wa ní máa ní kì yáwó mi yìí òun Ọlọ́run ọba lòun ní ọjọ́ ẹsán òun Ọlọ́run ọba lòun ní kápá àti ìdájọ ọjọ́ ẹsán kò sí lọ́wọ́ ẹlòmíì lẹ́yìn o nítorí wípé Ọlọ́run ọba tó láàrin ká yìí kàwé ṣùgbọ́n mọ̀ fáwọn ẹ̀dá ò ààyè ṣàbùsí fúnra wa ààyè ṣàbùsí fúnra wa ọlọ́run wa gbọ́dọ̀ kankalẹ̀ tí ó jẹ́ sọ ẹni tí wọ́n ṣàbùsí fún tí ó gbà padà fún gbẹgbẹ tí ọ̀rá kò sí tí orí ìgbìmọ̀ rẹ̀ gbà ẹlẹ́mẹ̀ wọlé ọ̀gá tí ẹ̀ fún ọ̀rọ̀ ní ọ̀gá láyé mọ́tà lọ abáwọn yìí sọ bẹ́ẹ̀ nítorí pé a mọ̀ ní kí ọlọ́run kini ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bọ̀ fẹ́ jẹ́ ajá àbò ẹ̀rì pàtó bí máa túra wa. tó máa máa ń ọjà lọ́jọ́ àlùkìyàmù lọ́jọ́ ìsìn ọlọ́run bọ̀ Onye fẹ́ já dààmú ó ní wà má abẹ́rọ́ ọjà máa yàwó yìí tó o bá fẹ́ máa ń jọ́jú ẹ̀sán tí rẹ̀ sọ fún mi máa ìgbà tí mo ń pa ìmọ̀ fẹ́ jẹ́ ojú rẹ̀ ọlọ́ọ̀ni lọ́jọ́ mo jẹ́ ó mà látàkùnlé tù nàfún ní láwùjọ ìṣàlẹ̀ à ọlọ́ọ̀ni lọ́jọ́ tí ẹ̀mí kan kò sí kó ti wù ẹ̀ kọ́ lágbára tó ní lè dá ẹ̀mí mi tó yàtọ̀ kalẹ̀. ọlọ́run ọba ọba tó làárẹ̀ ga ọ fẹ́ wọ́ọ̀lù ọ wọ́ọ̀lù wa dáadáa kó tó di kí àwọn akọni jẹ wọ́n ó fi wọ́ọ̀lù fún alẹ́ pàtó. àwọn èèyàn ti tan àwọn èèyàn jẹ káwọn èèyàn ti orúkọ wa lò fún òní fún bẹ̀rẹ̀ ilẹ̀ alọ́lọ́wọ́ kánú lílẹ̀ tí òní gbàgbọ́ ìmọ̀rọ̀ wà mọ̀rọ̀ ọ̀ ipò ní èèyàn máa di láyé tó ga jù ọjọ́ tó lọ ìyẹn lè jẹ́ wà ní ìrọ̀lẹ́ ìyẹn lè jẹ́ kúrò ìyẹn lè tọ́mọ ẹ̀jẹ̀ ènìyàn ó dé òkú sí ìtọ́kadìwá wọn. àwọn méjèèjì sọ̀rọ̀ wá dá àkọsọ̀ tó dùn wọn anábì mọ́ ọ̀kùnrin òun àkọ́kọ́ òun sọ̀rọ̀ anábì ló rọ̀súlù ọlọ́kọ̀ọ́ bá sọ̀rọ̀ àríkà ni ọlọ́run ìyàwó àwọn méjèèjì àwọn wa méjì tí wọ́n wọ́n wà lábẹ́ wa méjì nínú àwọn ẹrú sùnmi wa tí wọ́n ti yẹn rí fàkọ́ náà sáàrù máa ọlọ́dún àwọn méjèèjì jàǹbá ọkọ wọn bí wọ́n ti jàǹbá wọn pàlámúyé owó níyà àdúgbò máa nínà lọ́ọ̀lì sáyé àdúgbò. ọlọ́run ní tí ọlọ́run bá dé lọ́jọ́ àgbéyàwó àwọn méjèèjì bí wọ́n ti tóbi tó wájú nílé ìgbàyàwó wọn ẹẹ eh, táwa lẹ tó alówó gbà wá kalẹ̀ ó sì filẹ̀ kéèyàn tó mọ tó kò lè mọ bí ìyàwó ọlọ́run wa láàánú bí ọlọ́run mọ̀ nílé gbàyàwó ẹ̀ kalẹ̀ yọ̀pọ̀ ọjà yàwó nínú tó ọjọ ní yá máa tọrọ kẹrù ọmọ màbà wa. anájọ ẹ̀ wọ́n fún wa ní sọ́ra ló sì wàhálà lórí bàbá rẹ̀ láyé bàbá rẹ̀ lọ́rọ̀ wájú. ọlọ́run ọba jó yé wa anásọ́lá yé wa ní ọ̀sán àti ìjọba yóò fi àyè ìlú ọ̀rẹ́ nígbà tó bá di ọjọ́ àlùkè yára nítorí bí àwọn tí ń bẹ dáìjẹ́ náà àtẹ̀ńtì bẹ́ẹ̀ nù lọ́mọ àyíra wọn. wọ́n máa ń ta anabi ní anabi ibrahim ọgbàrà sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yóò lò ó irú gbádùn wo ní bẹ fọmọ tí ń gbádùn láti jẹ náà tí wọn á rí bàbá rẹ tí ń jẹyà lọ náà. ìrọ̀lọ́ tó kí á rí bàbá àti yóò tún mọ́ mi nú o fẹ́ tí bàbá àti òkú òkú yà yìí. tó ń bá máa á lè rọ ọ̀gá máa ìyàwó ìyàwó máa látàmọ̀ níkù nàfọ̀sán ìlànà ṣáyé á ọlọ́run bá ní lọ́jọ́ tẹ̀mí kan ò ní lágbára àti ìkẹjọ fẹ́mi mi torí bá ní ìlú náà lọ́dún yóò àwọn akọrọ wa kọ ṣé ipò ìkọrọ yìí kò wájú ọlọ́run tó kórì bàbá rẹ̀ kàkàlẹ̀ àbí òtún bẹ́ẹ̀. ẹ ẹ lọ wọn ti àkọsà àwòrán ọdún ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ọ̀rẹ́ yìí. àná mi kọ̀ ọ́ yìí kẹ̀ ṣe kékeré wájú ọlọ́run ọlọ́run ọba ọ̀sọ́ fi kẹ̀kẹ́ fóun bẹ́ẹ̀ lómi láàyè lẹ́yìn wọn fi ẹni ó fi dá àyùwọ ọlọ́run àníbà Muhammad sọ̀tà náà àyùwọ ọlọ́run ẹ̀ máa lẹ́bi láti pọ̀ iná lọ àkọ́dé ìsàkọ́dà yìí ọdí ìlà jáma ìsàkọ́dà yìí lọ́rọ̀ ìmá ọ̀nì àníbà sọ̀tà àyùwọ ọlọ́run lọ́sọ̀ fún àbí ọlọ́run lọ́sọ̀ lọ́mùsùlá. ikú àníbí ìmọ̀ràn yìí tóbi ṣùgbọ́n kí ni wọ́n ṣe ìdájọ́ ọba ti wọ̀ ọ́kẹ́ wọ́n ó sì so bàbá àdìdágídítì bẹ́ẹ̀ bá wá di agídítì ọ̀gá ọjọ́ tó ti ju ọ̀ nínú náà yóò wọ́n fún wa ṣùgbọ́n kò ní sí bàbá rẹ̀ láwòrán bàbá rẹ̀ mọ́ débi ní ìbànújẹ́ yóò mọ̀ wá bá ṣùgbọ́n kò ní sí bàbá rẹ̀ bẹ́ẹ̀ lọ. onílé ìtaka rẹ̀ níbi kíni níbi ìyá ọlọ́run ọba yahoo aláàlámúlẹ́kùn náà sọ́ọ́ ẹni tí ó dọ̀la iṣẹ́ ni ó mọ̀ lẹ́yìn. nàìjíríà náà mọ̀ làwọn àdéhùn ẹni báwọn èèyàn kan wọlé nínú ẹni wọ́n ti kùkú tọ́yẹ kọ́ padà wà nínú ẹni tí wọ́n dọ̀dọ̀ dókòó nínú ìdókòó òní ìgbòsíwọ́sọ̀rọ̀ lọ́pẹ́. bẹ́ẹ̀ ni àyẹ̀wò nínú ẹni wọ́n dìbò fún pé ọ̀yà padà sórí ipò níbi mẹ́fẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún wá dìbò fún pé padà síbẹ̀. ó sì wọlé lónìí kò sí lórí ìyá yìí àga bíi tó yẹ kó mi jókòó nínú kẹ́ni kan tó bá jókòó mi tàbí kẹ́ni mi ò jókòó sí. torí pé àwa e mẹ́ta títí tó dé ó yẹ ká máa fẹ́ ilé yìí tán máa. eléyìí wọ̀nyọ̀ kan níjẹta àbí jẹ ẹnìkan náà tó fẹ́ nù àwọn tẹ́lẹ̀ láwọn ìsìkò. báwo ti ẹ̀ wọlé ṣùgbọ́n ilé tí wọ́n ń fi àwọn tí wọ́n ń sí aṣọ òfin tán ó náà lára ó sì gbá kìkẹ́ ìgbà tó ṣe gómìnà ó tó ṣe bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ yàwó mà láàtà fàdíkù. wájú àmọ́ yàwó mà lè lè la. yóò di ọjọ́ ẹ̀sìn ìsọjọ́ tó rọrùn. wà ó lè ọmọ ẹ̀jẹ̀ mi yóò rí bàbá rẹ̀ kò ní lè tó yóò rí ìyá rẹ̀ kò ní lè tó. ọmọ ẹ̀jẹ̀ mi yóò rí ìyàwó rẹ̀ kò ní lè tó ọmọ yóò rí ọmọ àwọn ọmọ tó ọlọ́run ní àgbára ọjọ́ náà lọ wẹ̀ ká. yàwó ìfẹ́ yẹn lórí bá dọ́tà ìṣẹ́ àmà àti sánmà àti ilẹ̀ ọwọ́ kọlọ́ lọ́wọ́ wa ká méjèèjì kú ọ̀nà bọ́ wà máa sọ pé èmi ni èmi èmi làjẹ ní ńlá èmi làlágbára ayé náà ni mo lóòótọ́ gbogbo àwọn tí wọn láwọn àjọba láyé àwọn ìṣẹ̀ṣẹ̀ ni wọ́n wà lọ́gà wà lọ́gà ẹnìkan wá ń ọjọba àdókè ó ní tẹ ẹ̀kọ́ fífa yàrá rẹ̀ ti sọ fún mi á èmi sì gbà mí ọlọ́run ti ti sọ àwọn tí ó padà tó tí ó fi ga oní ìlànà ọ̀gbẹ́jẹ́ tó wọlé. àti ìjà àti ìlọ́wọ́lẹ̀ kéèyàn máa kí wọn lẹ́yà ní ọmọdé pé ọlọ́run ti sọ fún ọ̀rọ̀ tó tó kílé o. àwọn èèyàn kan bẹ àwọn tí wọ́n jẹ́ ìwé ìlú ìṣèlú àwọn ní àwọn ọ̀dọ́ pé àwọn ọmọ ẹ̀ka àwọn ọmọ ẹ̀ka ìgbàgbọ́ ìṣèlú ẹ̀ẹ́dọ́gbẹ̀rún ọlọ́run bọ̀ mọ̀ ní ayé kúrú gbogbo àwọn tí wọ́n ń pera wọn lọ́ba láyé oníwàwà ayé ilẹ̀ ìjàmbá àjọ àwọn tí wọ́n tóbi tí wọ́n kẹ̀yà tí wọ́n ti àwọn èèyàn ń pàṣẹ tí wọ́n fẹ́ ṣe nígbà tí wọ́n ń bẹ láyé oníwàwà ẹnì kò ní tóbi ẹ̀kúrú yìí. màlẹ́kì yàwó mi ti màlẹ́kì yàwó mi ti màlẹ́kì yàwó mi ti màlẹ́kì ọlọ́run ọ̀bọ̀bá sọ́nà ààrẹ ká òun lọ bá lọ́gbẹ̀ ẹ̀sán ẹ̀ àwọn onímọ̀ wá ní pípọ̀ dà ní ti tó lọ́gbẹ̀ ẹ̀sán lọ́lọ́run dà kọ́ tí àwọn ọjọ́ yòókù kọ́ sí tòlù ni ọlọ́run ni máa ní kí ìyàwó mi bì í ọlọ́run bá ní màlíkì ìyàwó mi kí ló dé tó dá ọjọ́ ìdá àkọ́jọ́ ìdájọ́ ọjọ́ ìdá àkọ́jọ́ mi. àwọn ọjọ́ yòókù ta ló ní àwọn onímọ̀ yìí pé ọ̀sọ́jọ́ kan tó tó kan tó tóbi tọ́ka ìyàkọ́jọ́ yìí tọ́ba ti lè jẹ́ pé ọlọ́run ọba ló ní gbogbo ọjọ́ wẹ́rẹ́ yìí wọ́ wà lábẹ́ bẹ́ẹ̀ náà ọjọ́ tọ́lọ́ ọlọ́run bó kọ́ bọ́lá rẹ̀ ó ní tá a bá ní ká sùkú wọn ọjọ́ náà kí á lè ọ̀dà òwú ọ̀mùsínà àìmọ̀sánà ọjọ́ kan tí ó sì ní ilé àádọ́ta ọjọ́ sì ní ilé àádọ́ta níbo oníkà alifu sánà ní mímọ àtàkùn ọjọ́ ẹyọ kan bẹ bí ẹgbẹ̀rún odidi ọdún ni ọjọ́ ẹ̀san kìí sọjọ́ tí èèyàn lè fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bẹ̀ ní pé ká tètè máa ti dé ọjọ́ ẹ̀san mọ́tò wa ẹ̀ bá wá ní ti ẹrù wáyé dá máa ti sọ̀rọ̀ mà lórí kí tuntun ẹ̀ lápadà wá tupalẹ̀ wájú ọlọ́run ọlọ́run ọba ọba tó láàrẹ́ ká òun ló ní gbogbo ọjọ́ ṣùgbọ́n ọjọ́ tó tóbi jù nínú ọjọ́ lọ́jọ́ ẹ̀sán ọlọ́run wa ló wù ú ní nítorí wípé lọ́jọ́ náà gbogbo ẹni ó ti lọ́jọ́ ní ọ̀ṣọ́jọ́ tọ́lá àwọn èèyàn kan bẹ tọ́lọ̀ ti fà àwọn ọjọ́ kan gíga àwọn èèyàn kan bẹ táwọn ọlọ́run ọba ti fà àwọn ọjọ́ kan jára fún wọn ọ̀ṣọ́jọ́ kẹtù fẹ́ ìṣẹ̀kẹ́ wọn lọ́gà ìjà wọn ọ̀ṣọ́jọ́ ẹ̀kọ́ wọn. ọ̀sẹ́ nìkan lọ́jọ́ nígbà tá à ń bẹ láyé ara àwọn táwọn onímọ̀ ní títí wọn fi ní mọ́lẹ́kì yẹn ó fi dín ní. láyé ìyàwó yẹn kan gbéra wọn lọ́ba àti òkúra wọn lọ́ba. àwọn èèyàn kan bẹ tí wọ́n sọ fún ọ láyé pé kò sí nǹkan táwọn àgbọ̀dọ̀ tẹ̀. ọlọ́wọ́ bá ní kẹ́ ẹni wọ́n mọ ìjọba lọ ẹ mọ ìjọba lọ. ìjọba bá lọ ní ẹ̀sán ìjọba tán. máa ní ìyàwó mi ní ọlọ́run ọba ọba tó torí pé àwọn èèyàn kan bẹ tí wọ́n ń bọ́ lọ́run ọba ti fàǹfà níbi ọlá láyé tọ́lọ́run ọba ò ní tó fẹ́ káwọn ẹ̀rọ ìlú ṣe wọ́n ní wọ́n ti ṣe. ní ìlú kẹlẹ áfíríkà yìí ti bẹ tó ní pé ó kẹ̀sí ká máa wọ́n ìgbọ́n mọ́tò láti ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀tọ̀rọ̀ kí wọ́n lu àwọn áfíríkà sí ìtòbí àbílẹ̀ àgbọ̀là ti bẹ́ẹ̀ ó kẹ̀ ní pé gbogbo mọ́tò láti ṣe bẹ́ẹ̀ ọlọ́lá tiẹ̀ láyé lọ àbí bẹ́ẹ̀ kọ́ ọgbọ́n ọlọ́run wà kàkàdà ọlá àtọlọ́run wà wà tọ́lá rẹ̀ ká àti òun ni pé káwọn èèyàn kí òṣùpọ̀ àwọn èèyàn lọ́bẹ̀ wọ́n kú láyé kò ní ìdí àwọn èèyàn lọ láláyé àwọn èèyàn ń pera wọn lọ́ba láyé ṣùgbọ́n la àwọn lọ́ọ̀kan pè fún ẹ ìgbọ́n tó bá dọjọ́ ẹ̀sán ọ̀sán mọ́ tó bá dọjọ́ ẹ̀sán sẹ́yìn ó ní nǹkan náà àwọn èèyàn

tọ́lọ̀ ọba wọn pàṣẹ tí wọ́n láti ẹ̀sọ́ lọ́rùn àfi àwọn ilé ọlọ́run wa fi wọ́n lẹ̀ sábà ìdílé rẹ̀ káàkiri náà àmúlélẹ̀ náà ọlọ́run kékeré wọn fi wọ́n lẹ̀ lọ́rùn rárá ọlọ́run tó gbà jẹ́. ṣùgbọ́n lọ́jọ́ ẹ̀ náà ọ̀sálágbára lẹ́yìn ọlọ́run lọ́jọ́ ẹ̀ náà ọ̀sọ́ba lẹ́yìn ọlọ́run lọ́jọ́ ẹ̀ náà ẹnìkẹ́kọ̀ọ́ ní jẹ́ kẹ̀kẹ́ anigba muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n di wọn dìde ní wo òkè ó ní wọ́n di wọn dìde sátọ́tọ́ sátọ́tọ́ ní wọ́n yàn dìde wọ́n sọ abẹ́ wọn bá lẹ́bi lẹ́bi lẹ́bi tí àtọ́kùnrin àtọ́bẹ̀yìn lọ́sọ alẹ́bi ní àtọ́kùnrin àtọ́bẹ̀yìn ṣùgbọ́n wàhálà ọjọ́ náà kọjá akọkùnrin ó lóbìnrin obìnrin ọlọ́kùnrin ọjọ́ ẹ̀sán kọjá bẹ́ẹ̀. lọ́jọ́ tẹ̀sán ọba dé ọlọ́mọdé wo kéfẹ́ tẹ̀. lọ́jọ́ sábà máa tẹ̀sán ọlọ́dẹ arẹ́sán rẹ̀ gbà ìyá kàdá àbúrò wá ìyá kàdá ìyá kàdá àbúrò wá ìyá ọlọ́wọ́ ọba rẹ̀ rẹ̀ káwọ̀ ọ̀bẹ ní ká yẹ. ọlọ́wọ́ á gbé sáà ń lójoojúmọ́ sí. إياك نعبد وإياك نستعين نعم إياك نعبد وإياك نستعين هو àkọ́kọ́ bẹ́ẹ̀ bá wọ́n mẹ́nu bá ń bì ó ní ní ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ tí ó kápá bí hà ìgbà kí ẹ̀ dé o. téèyàn bá tó bá ní ìyá àjàlá àbúrò ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ níbi ẹjọ́ tí wọ́n wíwò ìyá àbúrò ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ yẹn bọ́ ni èyí sọ̀rọ̀ ọlọ́run nítorí bá sọ sí pé ìyá àbúrò síra wọn téèyàn bá ní ìyá àbúrò bá ní ìyá oòrùn tí ọlọ́run ọba dá láàmú ẹ̀dọ́sọ̀ ìrọ̀pá àjọ mi yé ilé yẹn fi máa ló fi jẹ́jẹ́ pé ọ̀rọ̀ kéwú ọ̀nà jẹ́ ẹ̀dá fún èwo lọ́wọ́ àpọ̀ jù báwọn èèyàn ń kà láwùjọ wa ìyá náà o wá ìyá náà jẹ́ wí ọ̀rọ̀ epo lèèyàn ń sọ lẹ́nu ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú tí ó fi ọ̀pọ̀ tó máa ń dín òkú sọ wọ́n ìyáàkà ni kí ni mo pè é ah, yóò yóò nípa díẹ̀ ìyáàkà náà àbúdò wa ìyáàkà náà nípa yìí. ìyáàkà náà àbúdò wa ìyáàkà náà ah, ẹni tí bá wọlé lòdì sọ ni pé òun kí ọlọ́run dáhùn wọn wá ẹni tí bá wà bọ̀ ọlẹ́wọ̀n tàbí ìlẹ̀kùn ẹni tó bá ń fi olóyè òkè jọ fọlọ́ lórí ìrọ̀ ní òkèké pé àwọn kẹsẹ̀ mẹ tó débi pé ó ti ti wọ́ ó ti wọ́ ni tó lè tó lẹ́yìn ọ̀rọ̀ àwọn kẹsẹ̀ ọ̀kan mẹ tó débi ọlọ́wọ́n bá ń tẹ̀sẹ̀ ń bá wa pààrẹ̀ tí ó pààrẹ̀ sí ìlọ́ba níjọ́ òun tí ó ti ìfẹ́ ìkọ́ra wò lè sọ̀rọ̀ ọjọ́ rẹ̀ báwọn bàbá wa bá ń kí òun tí wọ́n bá ní غير المغضوب عليهم ولا الضالين قل ولا اللالين قومي قل ولا اللالين èmi ò tó lè dé ìdílé ẹ ẹ mọ ìtàn tó fọ́ nìyí ni pé tíra kan bẹ tíra yẹn gbogbo ẹni ó bá fẹ́ jẹ mọ́ mi jọ òkú tó gbọdọ̀ kọ́ bàbá kan ní ìrànlọ́wọ́ wàdà dáa ní bàbá ní bọ́ọ̀ wà lórí ìlú kíra àwọn tọ́wọ́ bá jẹ́ ìmọ̀ àwọn wọlé tí ọba àmọ̀tẹ́ wọn kọ́ lóbi nìmọ̀ ìgbẹ́ ní ojú àgbo ọba kájúwá làtọ̀ àkàrà tọ́ nínú omi ọdún ọ̀rọ̀ sọ́ọ̀nù omi tó sì wà láàlá nìṣọ́ ìdàkúnṣe ẹ̀kọ́ àwọn bàbá mi ìlú ló ti mọ́ àbíwọ́n tó ṣe ọ̀wọ́n ọ̀wọ́n kan ọ̀wọ́n ọ̀wọ́n kan ìdọ́bí ó ti mọ́ sí ìwò. báwọn bàbá ọba kírun títí dòní ọ̀pọ̀lọpọ̀ máa dáwọ́ lẹ̀ nípa tí wọ́n ti àti díẹ̀ díẹ̀ náà. ní ọ̀gá náà àwọn àgbàlagbà ń ní oyé wa yí pé ní ìjọ òbí ò tí ì pẹ́ ìgbésí náà mọ́tàláṣí ti sọ yẹ pàdé bàbá kankan wọ́n ní pé ẹni tó bá tẹ̀sùn mú fẹ́ta jẹ sáwọn ilé jáde lórí ẹ̀yẹ bọ́ ọ̀tà ìṣòro ní ẹ̀bá ti ń sálámà àjímá ní ọ̀tà àjọ àtà wọ́n tún lọ. bàbá yìí máa mọ wà sáájú bàbá àjọ ọ̀sẹ̀ ìdájọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìṣòro wọ́n tún lọ bí ọ̀sẹ̀. bàbá àwọn aṣọ fún ajọ́ náà ní pé ẹ̀yin ọmọ wa kẹ́ ẹ̀yin ò ṣe ẹ̀ẹ́dì àbí ìdílé

yá yá ìsirahìn kẹrẹ àwọn kiri o ti pẹ́pẹ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ táwọn ní tó yẹ kó la máa dáadáa lára wa tó yẹ kó fi dáadáa fún wa ṣùgbọ́n nítorí kí àwọn ọlọ́run ti fẹ́ ọlọ́run jẹ ìrùbá àgbọ̀ àwọn akẹ́kẹ́ ń bẹ táwọn àwọn àjọ àkànbẹ tá a tọ ṣe tó yẹ kó ti gbà tipẹ́tipẹ́ onígbà tó ní kájú àlá rẹ̀ bá ń ṣe àkàjọ à. torí pé gbé òní wájú àwọn ẹni náà wà tọ́lọ́ ọ̀bọ̀ ọ̀rá nìyẹn ọ̀rá o bẹ́ẹ̀ tí ti ọ̀nà tí kálukú wa tá a ti ń jẹun láyé alọ alọ gbìyànjú lórí ẹ̀ ẹni ó ti kọ́ síbi náà ó ti ẹni tó tún ṣe mí náà àwọn professional courses gan bẹ yóò tún mójútó ṣẹ̀ṣẹ̀ náà àwọn mójútó máa ṣe. tóra àmọ́ wípé àwọn kẹ̀kẹ́ bẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ní ọmọ lẹ́yìn àbí kó mú mójútó bàbá níbi iṣẹ́ ìjọba bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ń bí àbí kó yóò àwọn ọmọ náà àbí káyọ̀ kẹ́tọ̀ ìyá kàná àbúrò wà ìyá kàná sàáyé ìyá kàná àbúrò wà ìyá kàná sàáyé. ìtumọ̀ eléyìí ẹ̀rí ọlọ́run ló bá tó láàrin ká òfin bá ní ká àbúrò á máa bèrè ọlọ́run. wà á ta ayé ìmọ̀lẹ́ka á máa wá àlọ́wọ́ pẹ̀lú ìyọ̀ ọlọ́run olùsọ àti olùsọ olùsọ tó ti fẹ́. ọlọ́run ọ̀fẹ́ torí pé ìtumọ̀ ní wípé nǹkan mí ìwọ pé èyí ti pé nìkan ni wọ́n ṣe àbí wọ́n sì ọ yàtọ̀ sí wípé ti ẹnìkan ni wọ́n sì ọlọ́run pé kẹ́rù sí rẹ̀ ọmọ jọ́sìfù kó tó máa ṣe kan mìíràn rárá káwọn aláàánú ti lọ́wọ́ káàtó máa rí àwọn wá ọlọ́run ọba wẹ́gbẹ́ ọlọ́run ọba yẹn lẹ̀ èmi ò fi sọ wípé náà dókítà fún ọ torí tẹ ẹ bá lẹ tẹ ẹ bá ẹ bá àwọn ọlọ́run wá gbé ohun tó yẹ kó jẹ́ object àwọn object kan lẹ́nu nínú mọ̀fọ́lùmí nínú ẹ̀kọ́ ọlọ́run wá ju síwájú. nítorí wọ́n lè bá a túmọ̀ sí pé tọ́lọ̀ rẹ̀ ṣe ọ́ àjọyọ̀ ṣẹ́kù fami lẹ́yìn. ó ní ìyá àgbàdà àbójú ìwọ nìkan láàmú ẹjọ́sìn. kìí ṣe ìwọ láàmú ẹjọ́ ìwọ nìkan láàmú ẹjọ́sìn ẹni tí ó sin lọ́run tọ́lọ̀ wọn gba ìjọsìn ẹ̀ lẹ́ni tó ṣe fọ́lọ̀ nìkan gbogbo ẹni wọn bá ti tẹ́ ẹ̀jọsìn tó ń ṣe é fọ́lọ̀ tí tó ń ṣe é fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run òun àti ẹni tí ò ṣe fọ́lọ̀ wọn bá rárá wọn yàtọ̀ síra wọn wájú ọlọ́run olùkọ́ àjọ mi ẹni tí ń ṣe tẹ́ ẹ̀jọsìn fọ́lọ̀ ìjọba ìṣe fọ́lọ̀ wọn bá lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀jọ́ ọlọ́run yìí náà bẹ́ẹ̀ náà ní tó òun àtẹ́tí ọ̀pọ̀lọ̀ lẹ́tọ̀ọ́ rárá ìkẹ̀kẹ́ náà ni á. ohun tí mùsùlùmí máa ń ṣe ni wípé yóò dojú ìjọsìn rẹ̀ kọ́lọ́wọ́ bá nìkan kò ní mú nǹkan mi mà. mùsùlùmí tí bá ń sin ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọ̀gbọ́n sí nǹkan mi kí wàá ní jẹ́ ìbáradà kí ní jẹ́ jọ́sìn mùsùlùmí ayé òde òde ibi ìjọsìn wa parí ìbò ìrún ah, ni wò á òun ní ẹ lónìí ní tóbi lọ́sìn ìkọ̀kọ̀ náà ó sì ló ní kíní kan ní kọ̀rọ̀ yàrá táwọn náà mọ̀ á ah, aláàbí náà wọ́n lọ́mọ ká ó sì ló jẹ́ bàlá gbòmí àwọn aláàjì kan bẹ kọ́dà àwọn kan tó jẹ́ olè máa wù sùn yẹn wù sùn kọ. bóòlù àtẹ̀jú kìlẹ̀ jẹ́ ìbáradà ṣé ìjọsìn fọlọ́mọ bọba tó lára ká sókun síbi ìran gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ni bẹ́ẹ̀ sọ́jú lóṣù jẹ́ dáńgbẹ̀ ní ìbáradà níbi tó kù sí. àbọ̀kù síbi ká lọ hajj àwọn bí òdi ẹ̀ kírun ìjẹ́ mùsùlùmí ní hajj lóòrùn ṣe yìí wò ó lé kí n. táwọn ẹlòmíín tiẹ̀ ń bẹ́ ọlọ́run bá mi bẹ láyà mi ni. lójú àná my God be my heart. ọlọ́run bá mi bẹ lọ́gbẹ́ ẹgbẹ́ ọlọ́kọ́lọ́ máa tà. lójú ọba wa sọ̀rọ̀ ìwọ́jà ìgbẹ́yà ní kírun táyà rẹ̀ ọjà ìwọ káníyàn rẹ dá ìwọ òsì máa kírun káníyàn rẹ ọjà. ẹ̀mẹ́yà ń dín kírun àwọn òmòdìbò náà àwọn táwọn òkúrò kan làwọn kọ̀ọ̀kan wà lìjẹ́ náà sẹ́nu mi wà tó sàkóso lọ. ẹnẹ ìbáradà tó ìsìnkú jáà mẹ́rin لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة. إذا كنت وهو gbogbo tọ́lọ̀ wà níbi mílẹ̀ pàpà wà ọ̀rọ̀ téèyàn ń sọ tọ́lọ̀ níbi ìdọ̀jì ọ̀rọ̀ téèyàn bá tún sọ tọ́lọ̀ wà níbi eléyìí ìdọ̀ káàkiri àlùkùrọ̀ áà àpèlẹ́nu ni àbá àdékèlẹ́nu ọlọ́run ti pèsè àbí òdìbẹ̀ ẹ̀ bó ti wà ìjọsìn ni káàmù arántí ọlọ́run ọba pẹ̀lú dúdú mi ti onye ìgbà yìí ìgbà àdá ọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti ìta sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó lòun ń kírun ló ti gbé àjẹsùn ní ìgbà kan lọ́wọ́ ẹ̀ wọ́n ti mọ bẹ́ẹ̀ lọ. wọ́n ti máa lọ wípé ẹni ọlọ́run ọba ni wá ìgbà tí wọ́n bá nígbà tá a ti tó kéwú tó gbà yà gbà owó kí wàá ní pẹ̀lú ọmọ tó bá yà tó yá ọgbà yá ìlú. Hmm? àdọ́dà bá yí gbogbo ẹ̀ níbẹ̀ lórí rẹ̀. ẹ wà sọ pé yá ọgbà yá ìlú ariwa bá bí yà kìnìkà bá bí yà àwọn kàkà aláwọ̀ kíni ìgbà rẹ̀ wọ́n làwọn àjà. àwọn oníjẹ́rọ̀ àjà àjẹmọ́ni. ilé ìjọba yẹn ti ọ̀pọ̀lọpọ̀ nílé ní bẹ lọ́wọ́ ọba lónìí àdúrà tí wọ́n ti máa ń sọ wọ́n ní tí ó máa ń gbàgbé ìsọ̀rọ̀ lórí pé táwọn àti àwọn àdúrà débi kan níbi ọ̀yẹ́ tí wọ́n mọ̀ ẹ́ wọ́n mọ̀ ẹ́ tọ́lá wọn tí wọ́n ń pè wọ́n máa fi tí ó mú wọn jìnnà sọ́lọ̀ àwọn àwọn òrùn bẹ́ẹ̀ kan ni àwọn ẹ̀ lè fẹ́ kó bá wọn wà yàwòrán bíjáàlì nínú ẹni fásitì àdúgbò rọba ẹlòmí ọkọ sọ̀rọ̀ yóò sì bẹ wọn lọ sọ́dọ̀ rẹ̀ àtẹnudọ tó sọ fún wọn wípé ìjọba yìí báyìí wà kí wọn tó débi àtẹnudọ ti lọ fún ìtọ́jú sọ fún ìtọ́ wa tí èèyàn tí ọba ṣọ́ra dáadáa èso ìjókòó tì í èso oníṣẹ́mi tó bẹ́ẹ̀ ti kọ́ ọ̀rọ̀ nílẹ̀. gbọ́dọ̀ tí èèyàn máa ń di èso oníyere gbogbo ẹ̀ nìṣó nílànà ìfẹ́ náà ló yẹ. tó ṣe wípé pé èèyàn bá ti nílànà tọ́lọ́run yóò ṣètò rírè tó bá ti nílànà ìṣòro èèyàn lè fi oṣù rí ẹ bá wọn yẹn lọ kí ní ẹgbẹ́ wọn ní ẹgbẹ́ gbàgbé wọn wọn pọ̀ ní àwọn ẹlòmíràn ti jẹ tán wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àtọ́tí ni mọ́mú ni ìdìnnà ni tí wọ́n bá tó bá ń sọ̀rọ̀ ẹ bá ti ní ara sùn ọ̀dọ̀ wọn náà lẹ́tọ̀ọ́ bá ti jẹ́ ètù gbogbo máa ń ṣe pátápátá àwọn ọ̀nà tó ń bẹ bá ń kírun bẹ́ẹ̀ ìlànà máa gbà kírun àwọn bẹ kí wọ́n kírun ìlànà tiẹ̀ ló ìlànà fi so àwọn ẹlòmíì ò tó bẹ́ẹ̀ kó kí o tó ọ̀sàmàlà wọn ò tó bẹ́ẹ̀ ìlànà fi so èso máa dúró kíyàn lẹ́yìn pípé tọ́ba jẹ́ tọ́ náà kíyàn bá fẹ́ ṣe kó má fi ti ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ owó ní mùsùlùmí ti ọ̀nà wàá máa ń sọ́ra fún kọjá ńtọ́lọ̀ ńfẹ́ mọ̀ ìyàtọ̀ sí ńtọ́lọ̀ ọ̀fẹ́ sẹ́rí àwọn àpá àwọn tí wọ́n ti lọ àwọn lọ́jọ́jà wa tá ń bẹ láyé lóde òní lọ táwọn àbá bá ń sọ̀rọ̀ ọgbọ́n tọ́lọ̀ fún Abu Hanifa alẹ́ yọ̀ wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ ní Abu Hanifa ta lọ́sẹ̀dọ̀ àwọn ọlọ́wọ́ ta lọ́jọ́ kẹ́ni kan wá bá ìgbàgbọ́ lọ́dọ̀ Abu Hanifa lọ́ba ní òkú sọ̀rọ̀ nǹkan yìí ó ti wá wá wá wá wá títí títí tí ó ń kí lòun lè ṣe fi wà Abu Hanifa ní tó bá ti fọmọ ẹ̀ náà ló mo ní mo sọ nǹkan nu ń wà mo yẹn nábì àlùkò tẹ́lẹ̀ bá ti yẹn nábì àlùkò máa wá àbá ni wọ́n sọ̀rọ̀ lórí ọ sọ fún ọ̀gbìn yìí sọ̀rọ̀ obìnrin lọ lé bàbá wa kìíní ti títí náà kò náà ọjọ́ ti ń gorí ọjọ́ wọ́n lọ sí gbà bí ẹni tí ó jẹ́ yẹn nábì bó ṣe lóru ọ̀sà lù àlá bó ṣe aláwọ̀ àtúpárọ̀ àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ náà fi là ẹ̀tọ́ ló dé tó ilé ní ọgbà ìgbà ìlọ wa lọba ti gbà tí ó lè tó bá ti bá mi ó ti bá mi ọkọ̀ lọ ìgbà náà fi là lórí tó fẹ́ torí ẹ̀yẹ náà fi là kéde torí ní wá ìtàbọ̀ ìhàlífà ti sọ ní wípé òun ò ní bẹ́ẹ̀ ti ìbára ti di ìlú ní bẹ́ẹ̀ tó dé. Iná wà àsìkò dájọ́ wà sọ fún ọ, ìwọ lọ yẹn lọ́jọ́ àti Àsìkò dájọ́ bẹ́ẹ̀ ti sọ lọ́wọ́. nínú òsì ìdílò náà ni bọ́lá ọ̀rọ̀ ìdílò ọ̀fẹ́ tó ti nítorí ìdílé fi mú tí ò fi rí ntọ́fẹ́ tó ṣe ti pé tí wàrà ti jọ tó bá ti rí ní ìdìbò ní ẹlẹ́gbẹ́ òun la gbọdọ̀ máa sọ́ra kódà ká sọ kankan kọ́nà wá dé ní agbọ̀dọ̀ yẹn tó sọ lẹ́yìn. torí pé tí èèyàn bá ó lè ìyá gbọdọ̀ máa ìyá gànà wá ìyá kánà sàáyé eré ọlọ́wọ́ bá nìkan láàmú àjọṣe kí ní jẹjọ ìdí ń jẹjọ sùn orúkọ kan ní kúndú tó ń tọ́lọ̀ pa ìfẹ́ràn nínú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí yàn ń sọ àdúrà ní téyàn ń ṣe ìjọsìn ní téyàn ń ṣe alùpùpù ní téyàn ń ké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo sójú ọ̀nà ọlọ́run gbogbo ẹ̀ náà ló ń ṣe kódà tó ń sọ tí wọ́n láwọn ń pèpè sẹ́kù anábì ní etí bèbí náà jahannam àwọn wà ẹ̀sìn ọlọ́wọ́ ti pèpè anábì ní ẹni ọba tẹ̀lé wọn gbọ́dọ̀ fún wọn sẹ́kù sùpánù náà wọ́n kú ojú ọ̀ anábì ní duhatun ala àdúrà ti dàgbà àwọn tí wọ́n ń pèpè ní aláwọ̀ ti pèsè ojú ọ̀nà náà etí iná wọ́n ti tó kùsù mẹ́ni ajá àbáhùn kọ́sà fún òfin ẹni ọba tẹ̀lé wọn ó jùbọ̀ náà lè yàtọ̀ wà lọ́yẹ̀ èèyàn lè lo ọgọ́rùn-ún ọdún láyé gbólóhùn tó sì gbọ́lọ̀ kó sì mọ́ ti tọ́lọ̀ kàkà. yóò fi ọgọ́rùn-ún ọdún ti lò yóò jẹ́ tó tó ti kú ti tọ́kọ lọ́wọ́ pẹ̀lú ẹ̀. àyàgbé yàn sọ́ra wọ́n ní obìnrin tó bá máa fi mélòó kan wọ́n ti jẹ kókó ohun tó lálàáfíà lọ́lọ́run ní ìlú ọ̀pọ̀ lóbi jẹ́ pé àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀làjú àti ìmọ̀ sí ọjọ́ kọ́ọ̀rọ̀ eléyìí tó máa ọjọ́ kọ́ọ̀rọ̀ àtàkùn láì tó bá ti dé lọ́gọ́rùn kò ló ń kà àwọn ìtàwọn àti àwọn èèyàn ti tẹ̀sùn bá òkè apẹ̀rẹ̀ kan seven thousand seven hundred and seventy seven àdàdé àwọn èèyàn síbẹ̀síbẹ̀ kò ká bàwọn fi yá kò lè fi yá tó ń kékeré sọ́lọ̀ ọba pẹ̀lú wọn níbẹ̀ àdàbí wa yín ló sọ alẹ́ yìí sọ láti lọ sọ ìgbà tó bára rẹ̀ nínú ẹja nínú òkùnkùn níbi tó wò yí pé kò sí tó méjì àyàfi kò ń padà sọ́dọ̀ ọlọ́run fanada ìtòlù àìlá ìlà ìlà àrùn ànágà ìrìn ọ̀run tí ò ní náà ń ẹ̀yọ̀ kan ẹ̀yọ̀ kan ìtọ́sọ̀ náà. ó ti sọ ọlọ́run bá ní kẹ́tí ó sì lọ kọ́lẹ̀. anamọ muhammed sallallahu alayhi wa sallam ó ní bí awa tó lè nù àdúrà àtàlẹ́bí ẹlẹ́jà ti nu ẹ̀dá tọ́lọ̀ ń mùsùlùmí kò ní fẹ́kọ́ lọ́mọdé àgbà àwọn báyìí àwọn àwọn àmójútó bá a bá ti wá bójútó náà mo ti bẹ lọ́dọ̀ ẹnìkan rí ó ti tọ́nu bíi mélòó kan o ó lóun fún mi ládùá ó wá ládùá tó bẹ ó ní tó tó ń fẹ́ fún mi ní ibi ọ̀sùn ni mo ti wá gbogbo ẹni ó wà fàánù akẹ́kọ̀ọ́ àìmọ́ ti tẹ́ fún olè bàbá òun kíkà ìṣe mi kankan lọ́tọ̀ ibi tó gbé ẹni ọba ti àdúrà yìí nínú abẹ́kúta yìí abẹ́kúta nínú ilẹ̀ tó ìdá akọ ìbẹ̀rẹ̀ eléyìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ẹ́ pàtó àlọ́dún ó tó lọ lómi mi jẹ ọdún méjì lè gbóyè ó ti kalẹ̀ ní ọjọ́ wọn lé o ó ti sọ́kùn kàní o. sẹ́gbẹ́ tí wọn náà bá ọlọ́run kọ́ fà wa. ìyá ara bẹ̀ wọ́n lọ́yà ní tí o bá débi sára wà ní onímọ̀ para mi ara bẹ̀ wò. ní àwọn ara àwọn ń bẹ tó a ti wọ̀nyí sí ti bẹ̀. tọ́ ọ ọ̀nà rẹ̀ lọ́mọ ló sì bá ọ tọ́mọdé ọ̀bá ti bẹ̀rù bẹ̀rù ló ní bá. àwọn tó ti ti ń jẹ́ ìbáradà ní gbogbo tọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ nínú ọ̀rọ̀ nínú iṣẹ́ kódà ọ̀rọ̀ tá à ń sọ tí ó jẹ ìbáadà iṣẹ́ tá à ń sọ tí ó kí àwọn akẹ́kẹ́ ń bẹ ọkàn ọkàn ìfẹ́ lápẹjùwe èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ju gbogbo tí èèyàn máa nífẹ̀ẹ́ lọ torí pé téèyàn ọba nífẹ̀ẹ́ Ọlọ́run ju gbogbo tí èèyàn máa nífẹ̀ẹ́ lọ tí ìfẹ́ téèyàn nífẹ̀ẹ́ wọn àti fẹẹ tỌlọ́run bá fẹẹ fi dára wọn lórí ìtẹsán èyí ó lè tẹ̀wé fún fún ọ lórí tỌlọ́run a sì dáyé sẹ́ńkà tó máa ń dá ayá máa nífẹ̀ẹ́ gbogbo táyà máa ń tẹ̀lé àdáyé sẹ́ńkà tỌlọ́run ọba tó dáwọ̀ ọba dáwọ̀ àdáyé nílànà tá àbí nílé ìgbésẹ̀ tiẹ̀ lórí ìtẹ̀sán so àwọn sọlọ́wọ́ lọ ẹni jẹ́ ìbáàdà ibi bẹ̀lẹ́bí bẹ́ẹ̀ ní abájá dàníyàn kíláàsì dàníyàn kíláàsì dàníyàn ọ̀sán ọ̀sán sí dídà àbí so ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi jẹ́ pé ìbáàdà òun ní ìtọ́sọ́ bá hàn nìkan rárá ibi bẹ nínú ẹ̀mí àwọn ti kí ni rẹ ọlọ́run àti rẹ ọlọ́run ṣé wọ́n gbà pọ́ náà bẹ́ẹ̀ yọ̀kan ní bẹ́ẹ̀ àbí mẹ́ta lọ́kàn lọ́lọ́ bẹ́ẹ̀ ìbáàdà ni alẹ́ àmọ́lù sọ ìrọ̀ wà lùbá fún eléyìí tọ́ náà àti eléyìí tọ́ pa máa nínú gbogbo táwọn ṣe nínú gbogbo sọ nínú sọ ìbáàdà ni a gbọdọ̀ ya kọ́ ní lọ́wọ́ bá fún wa Wa ìyá kanastain bàbá wàràn lọ́wọ́ àní wàràn lọ́wọ́ síbò mí àpọ̀dọ̀ ọlọ́run. ṣùgbọ́n ìwá àwọn onímọ̀ méjì ni o tọ́rọ́ lọ́wọ́ ọba tó ní àmọ́ wàràn lọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì àyàpọ̀dọ̀ mú oníwàtà áwà nù àlàyé bẹ́ẹ̀ ń pè wà ọlọ́ọ̀dẹ ẹ̀rọ ara yín lọ́wọ́ lórí dáadáa àti tí ìbẹ̀rù ọlọ́run. tó bá ti bá a lè ìrànlọ́wọ́ fúnra wa ni kò ní àwọn àrànlọ́wọ́ dára wa àbí bẹ́ẹ̀ kọ́ ṣe ìṣe àánà ìwà ìrànlọ́wọ́ oríṣi méjì. ìwà ìrànlọ́wọ́ kan bẹ tó ti pé ẹni tá a bá ń wá ikú ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ni ìfọ̀ ọba ti ṣe mí mọ́ ìṣe àánà tó ni wọ́n máa ń pè kéèyàn kó gbogbo ọ̀rọ̀ èèyàn kéèyàn kó téèyàn bá fẹ́ wá ràn lọ́wọ́ tí ó kúrò fún àlámọ̀rí ayé àtọ̀run lẹ́yìn kẹ̀kẹ́ lọ́wọ́ ọwọ́ ọlọ́run lọ́dọ̀ kúlé. yọ́wọ́ a máa wípé títọ́lọ̀ ń bá ní yóò ṣe nínú tó ń bẹ ṣe ìlú yìí. ní bá ní òṣèé ṣe mú un sáré jù bẹ́ẹ̀ lọ́kùnrin ṣe. wa máa wá lọ sọ́dọ̀ òkú àwọn sàárè kan bẹ ọba tọrọ ọmọ ìjẹ wọn lọ èyí wá lù wọn ẹlòmí ọbẹ̀ ẹ̀wọ̀ ma ibi Ọ̀ṣun Òṣogbo ní ọlọ àtàwọn bàbá kan tí wọ́n ń bẹ láwọn akọ̀rọ̀ ọmọbìnrin ẹni tí ń gbénu ojú tí ò lè gbé gbòòrò ìmọ̀ wá ìlú àwọn àlọ́wọ́ báyìí á gbọ́dọ̀ wá ibi kan lẹ́yìn ọ̀lọ́ torí pé tàfíwé ibi bàbá tó á ọ̀rọ̀ sí ní ṣe àkọ́dá Baba àwẹ̀ lóde yìí tí ò ní ajá ẹja ọba ti fún márùn àti oṣù níbo ló tó ọdún lọ tó lójú ọrùn láti ẹjọ́ yìí ọ̀dà àrùn wà lọ́wọ́. wà ìyá gánà sàáyé àní wàlà lọ́wọ́ síbò mi àfọ̀dọ̀ rẹ níbi kẹ́ẹ̀nì kẹtù lágbára lẹ́yìn mo rò fara mi ṣùgbọ́n wípé àti lọ́lọ́ nìkan láàmú lọ́wọ́ ọwọ́ agbẹ́rù kalẹ̀ a ah, èmi ò lè wá hàn yàrá o àti ìdọ́nù tàbí ọwọ́ àkẹ́kẹ́ àwọn wá nínú ayé ọlọ́ ní lágbájá ní kó rárá ọlọ́run ṣe ah, ah, ẹ̀sìn ọ̀sọ́tọ̀ ọba rẹ̀ ti ṣe kú àlàáfà a gbọ́dọ̀ fàyè àtọ̀run wa lẹ́yìn kẹsàn lọ́wọ́ lẹ́yìn Ọlọ́run rẹ ga àwọn ntọ́mọ ènìyàn ò lè ṣe àyíwá lọ́wọ́ rẹ rẹ mo fẹ́ gba yín bẹ́ẹ̀ Ọlọ́run ọba ló lè ṣe bọ́ bẹ́ẹ̀ bí ma Ọlọ́run ọba ló lè ṣe mo fẹ́ sọ kí ìfẹ́ kíkọ́ ajé ó

àwọn sọ̀rọ̀ mi ẹni kò ní àá ah, kíní kan tó máa ń lò sórí tí máa ń fọ bàbá kan ló máa ń lọ tó tó bá ti dé báyìí tó bá ti lọ́dọ̀ wá tó bá ti yọ lọ ní bàbá mi owó dé báyìí tó kàn báyìí tó dé báyìí bàbá ti kú. àfi ká kọ̀rọ̀ wà padà sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó láàrin ká. èyí ọlọ́run ọba ọba tó láàrin ká nìkan làwọn máa jọ́sìn fún àti gbọ́dọ̀ mójútó. wà ìyá kanasàáyì àní wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan níbi lágbára lórí rẹ̀ lẹ́yìn ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run bàlá àmà wàrà lọ́wọ́ náà ọlọ́run wàrà ìtumọ̀ ọdún ní pọ́jọ́ ti lọ ọ̀sẹ̀ tọ̀ka wàrà lọ́wọ́ ẹ̀dá níbi tẹ́jà bá lágbára lórí ẹ̀ kò sí burú bẹ̀ wọ́n ṣùgbọ́n tẹ́jà ọ̀ lágbára lórí rẹ̀ lẹ́yìn ọlọ́run ọmọ ẹ̀dá ènìyàn ọ̀dọ̀ wàrà lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ lánàá tó bá ní pé dábàá bẹ̀rẹ̀ ọ̀kà mi, èmi èsì náà. À mò ń bọ̀ náà. Ó yàgbà. Thank bá tó ọmọ yìí kọ̀ ọ̀rọ̀ ìlú ẹ̀jẹ̀ ìwé ìlú láti ọ̀rọ̀ wọn káàkiri èrò táwọn ìlú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ àwọn ìlú ẹ̀sìn láàbò bẹ́ẹ̀ àwọn ọmọ tó wájú tó wá lọ wá pàdé ẹ̀sìn láàbò ọ̀rẹ́ ìlú àwọn ọmọ adá